èmi èmi èmi lọ́dúnrún. mo kúnyà mi sọ́kọ mo kúnyà mi sọ́kọ mo kà mi sọ́kọ mo rò kà mi sọ́kọ mo rò kà mi sọ́kọ ewúrẹ́ àrò ti jẹ àgùntàn àrò ti jẹ ẹ̀yin gúmẹ́rin o ẹ̀yin gúmẹ́rin o ẹ̀yin òpó tó gbélé tó bá ìgbà ìgbà ni wọ́n pa kò sẹ́ni tí ń pa wọ́n. ẹ̀yin kú lẹ́yìn o ẹ̀yin ọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́rin ẹ̀yin òpó tó gbélé tó bá dúró ẹ̀yin tẹ̀ kàtí wáyé mi ní súpà ó ó ó ó ó ṣe wá gbé mi ìrìn àjò mo fẹ́ lọ pa bàbá mi. Lucifer. Lucy. never to leave me. Try and listen to me. You promised. Listen to me! So, by the power vested in me, I pronounce you man and wife. Kí ló o fi àìsàn ara mi bò mí? Kí ló fi àìsàn ara mi yàn mí jẹ? Hi, hello. Tó súnmọ́ rí iṣẹ́ olúwa àwámọ́rìndì. bẹ́ẹ̀ni ní sùkú ń kick the pocket ṣáájú wọn ń sì pass out ṣáájú wọn. ikú ló mọ̀ ń jẹ́ báwọn. ìyá rẹ̀ ó kù ìyá rẹ̀ ó kù. shut your mouth. mo ní láì láti tọ́ pikin ẹ. no wonder you are labelled an irresponsible man. ọ̀rọ̀ àwọn èèyàn máa ti di bígbìngbáfà ìkarahun àtẹ̀lé àwọn èèyàn ṣe yà wọ́n. wọ́n ṣe é yà tí ìgbà bá dojú dé àṣì tí ìgbà bá kọ̀ tí ò ṣe àfọ̀. kò ní yẹ. kò sí nǹkan kan dùn mí o nǹkan ẹ̀kan mo máa gbèsè ayé rẹ mo ń jọ kó rí tí mo ná lé lórí ó dùn mí kó dẹ̀ ẹran tí mo pàjọ́ náà gan gan wọ́n pa fẹ́ràn gan ẹran ó ti fún mi léèrè. wọ́n sì ṣe wà bá kú náà tẹ́lẹ̀ fòkú rẹ̀ na imi ni wọ́n kúkú ń ẹyẹ ọ̀hún yẹn ni kẹlọ ibẹ̀ náà ti ń ta mọ̀ìmọ̀ yẹn bí òkè ta mọ̀ìmọ̀. Hmm. kò ní sọ́mọ tí mo kọ́ rí tí ọ̀já di primary six ọkàn lè má paasi jáàmù. pẹ́ẹ́nú táìsàn fẹ́ bá wá ń sí ọ sẹ́mi jẹ́ dókítà ni àbí mo jẹ́ nọ́ọ̀sì alábẹ́rẹ́ tó wá wá lè tèmi wá gbà wòsàn. àà ah, ẹni ó bá rọ́fà àfẹ́ rí bí ìfẹ́ ẹni bá wà ibẹ̀ ni ẹni wà ìdí tí mo fi mú wá àárín mi.